باب المرها تتره عن المصلي شيئا من الأذى orí ọ̀rọ̀ obìnrin tí ó ń ju nǹkan kan nínú ìdọ̀tí nù kúrò lára ẹni tí ó ń kírun lọ́wọ́ hadith five twenty nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. ani abdullahi radiyallahu anhu láti ọ̀dọ̀ abdullahi kí Allah yọ́nú sí i kọ́ọ́l kọ́ọ́l wọ́n sọ pé bainama rasulullahi sallallahu alayhi wa sallam qa'imun láàrin ìgbà tí anabi sallallahu alayhi wa tó wà lórí ìdúró. yusọ́lì ó dúró òǹkìrùn ẹ̀yìndàlì káàbà ní káàbà. wàjámọ́ kùráìṣì ń fi màjàlísìhìn. àpapọ̀ àwọn kùráìṣì wọ́n wà ní ìjókòó wọn àwọn wá ṣe fàájì níbẹ̀ ànábì wá kírun ní káàbà. àwọn kùráìṣì àwọn kura wọn jọ láti wá ṣe àròyé láti wá ṣe ìranù tí wọ́n máa ń ní Kaaba nígbà náà lọ́hùn. ìdúkọ́lá kọ́ ìlú mínihóm láàrin ìgbà tánàbí wa ń kírun lọ́wọ́ yẹn tí àpapọ̀ àwọn ìdílé kùráìṣì ìdílé ni o táwọn náà wà tí wọ́n ń tí wọ́n ń rojọ́ ni òǹsọ̀rọ̀ kan nínú wọn bá sọ pé ala tanzuruna ila hadha al-mura'i ẹ wá wo oníṣe mi ni ọ̀nàwọ́ sí ànábì báwọn ànábì ń kírun lọ́wọ́ wọ́n wá ní ala tanzuruna ila hadha al-mura'i ẹ wá wo oníṣe mi ni sọ́ọ̀ nìkan ni ọmọ lọ́nsìn ni. So, tọ́fi ágá sí pé kàábà ló ti wá rí sin ọlọ́run àwọn ti sọ kàábà di club house lásìkò náà. ayukum yakumu ila gazur. ayukum yakumu ila jazuri ali fulan Ewo nínú ni ó lọ si ọ̀dọ̀ Rakumi nínú yín ni ó lọ sí ọ̀dọ̀ ràkúnmí ràkúnmí àwọn àwọn wàdámìhà àti ibi ẹ̀jẹ̀ rẹ̀ wàsálàhà àti ìfun rẹ̀ ẹnìyẹn máa pa ràkúnmí tiẹ̀ alápàtà ràkúnmí ni ẹni tó wá ń sọ̀rọ̀ ẹ̀ wá ń sọ pé nínú àwọn táwọn jókòó yìí ta ni ó lọ sí ọ̀dọ̀ ọkùnrin alápàtà alápàtà ràkúnmí hùn tí ó lọ kó ìgbẹ́ rẹ̀ wá fàyẹ̀jì ùbì yóò lọ kó ìgbẹ́ rẹ̀ wá ẹ̀jẹ̀ rẹ̀ àti ìfun ẹran rẹ̀ yóò pa gbogbo ẹ̀ pọ̀ yóò lọ kó wá. thumma yumihiluhu hatta idha sajada wada'ahu bayna kasfai tọ́ba ti wá kó dé yóò wá fi ànábì tí ń kírun lára balẹ̀ yóò fi lára balẹ̀ títí tí ó fi forí kanlẹ̀ tọ́ba ti àforí kan lẹ̀ tán wàdọ́ àhú bẹ́ẹ̀nà kàtìfàì kọ́ wá dà sí léjìká. fàǹbà àṣà àṣìkọ́ ọ̀hún ẹni tó rí ẹ̀ burú jù láàrin wọn lọ́ba dìde ó lóun lọ ṣe. ó sì lọ ó lọ kó ìgbẹ́ ràkúnmí ẹ̀jẹ̀ rẹ̀ ìfun rẹ̀ ọlọ́kú wa. falama sajada rasulillah sallallahu alayhi wa sallam nígbà tá nàbí forí kanlẹ̀ lórí irun rẹ̀ wàdán àhú bẹ́ẹ̀ nà kàtìfàì ọkàn gbé sí ànábì léjìká ni. wàfábàtà nàbí sallallahu alayhi wa sallam sàjídà ànábì wa wà ní ìforí kanlẹ̀ yẹn bẹ́ẹ̀ kò gborí sókè. Okay fàdọ́hìkù nàbà bu ẹ̀rín gbàgàdà àtàmà làbàdùmìlàbàdì mìnà dọ́hìk wọ́n rẹ́rìn débi pé wọ́n sì ń kọlura wọn. ní à ń fọwọ́ gbára wọn ní à ń rẹ́rìn kàtàkàtà fàǹtọ́lakọ̀ mọ̀ǹtọ́lẹ̀kọ́ ìlà báyìí ni ẹnìkan lọ bá Fatima ẹni tó lọ bá Fatima yìí orúkọ rẹ̀ ni Juwairiya òun rí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ló sáré lọ Fatima Fatima bàbá rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti da ìfun ràkúnmí ẹ̀jẹ̀ ràkúnmí ìgbẹ́ ràkúnmí wọ́n ti dálé lórí lórí ìrún o tètè máa bọ̀ o. fàákìbà láti tẹ́sí á fásímà náà bá ń sáré bọ̀ láti lé. wàsábàtà nàbí sallallahu alayhi wa sallam sàjídà. ànábì sì wà lórí ìforíkanlẹ̀ rẹ̀ náà hàtà àlẹ́kọ́sí wa ànìrò títí fásímà fi kó àwọn ìdọ̀tí yẹn kúrò ní ara bàbá rẹ̀ wàá kíbalá ti alẹ́ yìí ó kó kú òtán Fatima wá dojúkọ àwọn ẹbí wọn tẹ̀sù buhum lọ́nà bá ń bú wọn hmm. ọ̀nà bẹ̀rẹ̀ sí ni máa bú àwọn ẹbí wọn tí wọ́n jẹ́ kùráìṣí oníṣẹ́ bíi. فلما قضى رسول الله صلى الله عليه وسلم الصلاة nígbà tí ògìsí Allah wá parí irun rẹ̀ tán wa sọ pé Allahumma alayka bi Quraish ọlọ́run pa ìdílé irun o irun Allahumma àlẹ́yíká bí Quraish Allahu pa ìdílé Quraish run kì í ṣe gbogbo Quraish ló dáràn ṣùgbọ́n ọwọ́ wọn nìkan ló dá ọ̀ràn wọn àwọn tó wá dá ọ̀ràn yìí gangan ànámísẹ̀ wá dá wọn ní kọ̀ọ̀kan thumma samma lẹ́yìn náà ọba dákọ̀ wọn. ó ní Allahumma alayka bi amuri ibnu Hisham ọlọ́run bá mi pa amúrù ọmọ Hisham bá ń parẹ́ bá ń parun wà á ń tuba ibnu Rabiha bá mi pa ó túbọ̀ ọmọ Rabiha run wà Shayba ibnu Rabiha Shayba ọmọ Rabiha parun wàlíwàlí ibnu Utba wàlíd ọmọ wútúbà paarun wa umaya, ibùnú khalaf umaya ọmọ khalaf paarun wa ọtúbà wa ọkùbà ibùnú àbí muhait ọkùbà ọmọ bàbá muhaitu paarun wa umara ibùnú walid ati umara ọmọ walidi paarun ànábì sọ̀rọ̀ ìparun fún àwọn èèyàn wọ̀nyẹn. kọ́ọ̀lì abdullahi abdullahi tó gba àdìsí wa ó sọ pé fáwọn lọ mo fi àlọ́ òbúra làkọ́dẹ̀rọ̀ àìsùhùm sọ́ọ̀rì mo rí wọn ní òkú ìyá mọ bádìrì ní ọjọ́ ogun ọjọ́ tí ọlọ́run fi ìparun wọn sínú gbogbo àwọn pátá èèkàn ni wọ́n nínú ìdílé rẹ̀ èèkàn èèkàn ni wọ́n àwọn yìí náà ni wọn kó ọmọ ogun lẹ́yìn pé àníṣe àwọn pa ànábì ni oríṣiríṣi ọ̀nà ni àwọn ẹbí ànábì nígbà gbógun tì and in fact kò sẹ́ni tó gbógun ti ànábì tó dìlé rẹ̀ ní maka kò sẹ́ni tó gbé ogun ti ànábì tó tó ìdílé ànábì ní maka. àkọ́kọ́ ná ìdílé kùráìṣì ẹ̀jẹ̀ nkàdísì tánná. abdullahi sọ pé fáwọn lọ mo fi àlọ́ òbúra làkọ́dìrọ̀ ayítuhùm sọ́ọ̀rì àà ìyá ọmọ bá dìrìn mo rí wọn báyìí tí wọ́n ti di òkú. fún màsóhìbú ìlàlìkọ́lì. lẹ́yìn náà wọ́n wá wó òkú wọn lọ síbi kànga kọ̀lí ibi bádìrì kànga tó wà ní bádìrì wọ́n wá lọ ju òkú wọn síbẹ̀. ثم قال رسول الله صلى الله عليه وسلم lẹ́yìn náà òjíṣẹ́ Allah wá sọ pé sì bìà àṣàhábùlì kọ̀lí làánà. ìgbéjìnà síkì ọlọ́run ni ó máa tẹ̀lé àwọn tá a jù sínú kànga yìí. ẹnìkan lè fẹ́ sọ pé ànábì yìnyín ọmọ rúru gan o ìbáwọn ìdílé rẹ̀ ni ó sì ní kọ́lọ́ wọn pa wọ́n rẹ́ nínú ànábì tó sọ pé kọ́lọ̀ wọn pa wọ́n rẹ́ nínú ìwọ tí ò sí ẹbí rẹ̀ èwo nínú ẹ̀yin méjèèjì lè fa ọ̀rọ̀ lọ́lọ́ lọ́wọ́ tá kọ́kọ́ gbé bá nínú ẹni tí ó tọrọ lọ́dọ̀ pé kọ́bọ̀n dá sẹ̀ríà fún ọ̀tá àwọn àti ìwọ tó fi ọwọ́ ara rẹ dá sẹ̀ríà fún ọ̀tá rẹ̀ tí sẹ̀ríà tó dá fún tí ètè sẹ̀ríà tó dáa torí a ẹni tó sí pé oògùn òní ó òní ó sà sí ẹbí rẹ̀ yẹn fún ọ lápẹẹrẹ àwọn ẹbí yín tí ẹ talẹ̀ yín tàkùtà bọ́ọ̀lù ẹsẹ̀ ìjọba yanjú ara yín. Sebe ẹ máa na ògùn lẹ̀ fúnra yín ni ṣẹ́bẹ́ ẹ máa na ògùn tẹ́lọ tẹ́lọ oko ẹbí ẹ ní o ẹ sì lọ wọn oko fún ẹbí yín. eléyìí tí wọ́n ṣe ń ọ sọ̀wọ́ di kèfèrí kéèyàn ọbẹ̀ ọlọ́run sí ọ̀tá rẹ̀. kò sọ́ di kèfèrí ìyẹn jẹ́ ìní ẹlẹ́ẹ̀kejì ńbẹ ó ní pé nǹkan tí àwọn ẹbí ànábì ṣe fáànábì sallallahu alaihi wasallam. tọ́ba dá sí pé ìwọ ló ń ṣe nǹkan kan lọ́wọ́ bóyá ò ń dáná oúnjẹ lọ́wọ́ ni o bóyá ni o bóyá ọyọra ni o kí ẹbí rẹ wá da ìgbẹ́ lé ọ lórí so o lè ní sùúrù kọ ọmọ fún lépè torí nǹkan tó o lè gbà ló ń sọ pé kànáàbí ò gbà yé o bákan náà sì ni pé àwọn ìdílé lárúbáwá bí wọ́n ṣe pọ̀ tó o ìdílé ànábì ni ọ̀tá tó le jù lọ ló ti dìde rántí wípé àwọn ìdílé yìí màá mú wá sí ìrántí irú àwọn ogun tí wọ́n gbé ti ànábì sallallahu alaihi wasallam. nígbà tó sì wà ní ìlú Mẹ́kà nínú ogun tí wọ́n gbé tì í nínú ogun tí wọ́n gbé tì ànábì sallallahu alaihi wasallam ó ní pé ẹbí tó súnmọ́ ànábì jùlọ nínú ìdílé rẹ̀ ó ní ẹbí Hashim àwọn Kùráíṣì wọ́n pẹ̀ka gbogbo ẹ̀ka wọn wọ́n wá parapọ̀ lórí ìdílé tó lórí ẹbí tó súnmọ́ ànábì jùlọ wọ́n jọ wà ní mẹ́kà ni wọ́n wá dẹyẹ sí wọn. wọ́n làwọn ò ní ra nǹkan lọ́wọ́ ẹbí ànábì àwọn ò sì ní ta nǹkan kan fún wọn títí tí ebi ò fi pa ànábì kù ká sọ pé àwọn ìdílé rẹ wọ́n ṣe bá ń ṣe ọ kí ló ṣe ọ ṣàdúrà fún wọn. ẹlẹ́ẹ̀kejì ká fi ile ta ka yi ka ká fi ṣe ìkejì ìkẹta rántí wípé ìjírá tánàbí ṣe kúrò ní Mákà wá sí Màdínà àwọn ìdílé rẹ̀ yìí náà ní o àwọn náà ni wọ́n parapọ̀ ni wọ́n so pàǹpà wọ́n ní pípa làwọn pa aneduwa muhammed. sallallahu alayhi wa sallam wọ́n sì yan ilé kọ̀ọ̀kan sì yan géńdé kọ̀ọ̀kan pẹ̀lú idà tí ìgbẹ̀yàn lẹ́ẹ̀mejì lọ́wọ́ idà idà tí kì í kan ẹ̀jẹ̀ tí kì í bẹ̀yàn lẹ́ẹ̀mejì wọ́n sì yàn lọ́wọ́ wọ́n mú lọ́wọ́ pé kí ẹnì kọ̀ọ̀kan nù ilé kọ̀ọ̀kan kí gbogbo wọn kí wọ́n fi sá ànẹ́bí lẹ́ẹ̀kan náà tí wọ́n bá ní kéèyàn mẹ́wàá sá ọ ládà bó ló ṣe kù wọ́n sì ju mẹ́wàá lọ. Allah ò sì kó ànẹ́bí yọ ló mú ànẹ́bí sákò ní Maka. sọ wá rí nígbà tó kú Maka tán wọ́n tún lépa rẹ̀ wọ́n tún lé e lọ wọ́n tẹ̀lé lẹ́yìn àfìgbà tí ẹni tí wọ́n ránṣẹ́ tí ẹṣin rẹ̀ ti ń wọlé lọ ni wọ́n tó pẹ̀yìn dà wọ́n tún lé dé Màdínà tán wọn ò dẹ̀yìn lẹ́yìn rẹ̀ ẹni tán bá ti gbọ́ pé ó ń lọ bá a wọ́n pa á tí ọwọ́ wọn bá tẹ̀ lójú ọ̀nà àwọn yìí náà Ni wọ́n tún wá gbé ogun bádìrì ẹbí ànábì ló kọ́kọ́ ja ànábì lógun àwọn yìí náà ni wọ́n dìde tí wọ́n gbé ogun bádìrì ohun tó sì bí ni pé àwọn kùráìṣì wọ́n gbọ́ pàwọn mùsùlùmí wọ́n ti ń dọ́gbọ́n lọ ra ọjà. Ja wọ́n wá fún wọn ní rúmọ̀ wípé àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kan ti lọ ra ọjà ní Syria wọ́n ti ń bọ̀ wọ́n wá gbéra láti lọ dènà dè wọ́n kí wọ́n gba dúkìá wọn kí wọ́n sì pa wọ́n ohun tó bí ogun Bádírì nìyẹn gbogbo ohun tí ẹbí tiẹ̀ sì ṣe fún ọ tó fi ń lọ ilé olóògùn kò tayọ pé wọ́n gbalẹ̀ yín ilẹ̀ flọ́ọ̀tì kan. títí ẹ gan gbà mí ó lè mọ́tò plọ́ọ̀tì kan bóyá àfẹ́ plọ́ọ̀tì torí pé ẹ kọ̀ lórí ẹ̀ wá wo ń tànà ibi sè ńgbà tán gbalẹ̀ tiwọn tí àwọn ẹbí ìdìgbòlugi tí wọ́n gba ilẹ̀ tí wọ́n ta gbogbo ilẹ̀ tán tànà ibi wá ṣe umura tó wá ṣe hajj ní Maka anabi sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n lọ bọ́ọ̀n rẹ́ǹtì ibi tóun ó dé sí wọ́n wá bi léèrè pé à ṣebí ìdílé yín ló ní ilé jù ní maka ẹ̀yin lẹ́sìn nílẹ̀ jù wọ́n ní wọ́n ti ta gbogbo ẹ̀ ànábì ò ti torí pé wọ́n ta ilẹ̀ fún wọn lépè kò ti torí pé wọ́n ta ilé fún wọn lépè bí kò ṣe pé nítorí pé wọ́n ń di lọ́wọ́ àti sìn ọlọ́run nítorí náà tó ti bó ṣe já sí pé ànábì jẹ́ onísùúrù tó wọ́n tán ní sùúrù wọ́n tán ní sùúrù. ṣé àwọn káwọn kùráìtì àwọn náà ni wọ́n tún dẹ yẹ̀wùdí kan sí ànábì sallallahu alaihi wasallam ní ojú ogun Khaibara wípé kó ṣì ànábì lálejò pẹ̀lú ẹran tó ti lé níwọ ẹran tó ti fi májèlé sí lára. ànábì kuku jẹ ẹran o májèlé yẹn ò pa á ṣùgbọ́n máa ń májèlé yẹn máa ń fi di ìgbà fẹ kú a ó ní májèlé tí mo jẹ́ kìíní àná ó ní ń fà mí ní ọ̀fun báyìí òun ló kí ikú ànábì ò jẹ́ ikú ikú ṣàhádà. májèlé tí wọ́n fún jẹ táwọn ẹbí ẹ̀ rán Yẹ̀wùdí fún jẹ lọ́jọ́ kìíní àná májèlé náà ni ó tún rán tó ní ń fa ọ̀fun òun ló fi gá sí pé ikú ṣàhádà torí pé ẹni tí wọ́n bá fún májèlé gẹ̀ tó bá kú ikú ṣàhádà níkú rẹ̀ ìwọ́n tó bá fúnra ara rẹ̀ gbé májèlé jẹ ikú gífà ló kú o tó gá sí pé oró pin orólé ayé pin ọwá lọ mú oògùn eku ọwá fi mílíkì sí ọwá kò ó sọ oògùn eku ó sọ di bọ́ǹfìtà ọwá fi mílíkì kóòsì ọwá fi sí i wọ́n lọ para rẹ̀ ikú gífà ló kú ọmọ dòró oró ikú tó para rẹ̀ lọ títí jọjọ́ àlìkìyàmọ̀ ni àmẹ́ni tí wọ́n bá po májèlé fún tí ọ̀mà tó jẹ́ ikú sàádà ló kú tó bá bá bẹ́ẹ̀ kú.